torí ọlọ́run nìkan kí n sọ báwọn ọwọ́ kò tí ẹnìkan ti ń gun mọ́tò ń di kéwù kọlọmọdé kan alibaka sí mọ́tò náà alifa wa Muhammadu atẹ́rẹ́ asimi atẹ́rẹ́ lọ́ra mọ́tò ní àná ọwọ́ agbe wa lè kéwù ní àárọ̀ yìí àbá àfúrà ní lọ́ba gbé mọ́tò náà hmm. kọlọmọdé jẹ́ kí mọ́tò náà lọ́ba ríkà èyí wọn bá jàre lábala ibẹ̀ sadakọ ẹsẹun àwa ń sọ yẹn ti sadakọ lè ti lọ wọn ní ẹlẹ́kẹta òun náà ní sáròlè hasidi laburu àwọn oníkèéta tẹ́pẹ́ òní sẹ́ òní rò ọkàn kéèta rẹ ni ó sì laburu lọ́tọ́ fi ṣèyàn wọn á ní sàrà àti ìmọ̀ ṣe dáadáa ọwọ́ á ní ìlapa láti ti mẹ́tẹ̀ẹ̀ta ń dànù yóò ti àdánwò dànù faladàwò yóò ti ojúkójú dànù yóò ti laburu oníkèéta laburu oníkèéta ha ẹni tí ó bá tí ì rí laburu oníkèéta kò tí ì mọ̀ túmọ̀ ẹ̀ òní sẹ́ òní ro yóò dẹ̀ máa fi iná jó ntọ̀hún yóò dẹ̀ tó máa rẹ́rìn wọ́n ní kí ló ṣe fún ọ yóò ṣe kankan onígbọ́n nínú ẹ̀ka dédé bíu náà ní olóńdẹ́bẹ̀ òǹdẹ́bẹ̀ òǹdẹ́bẹ̀ jọ̀mọ̀pá ayé ló wà dẹ̀ rìn ó dẹ̀ sí báyìí ó dẹ̀ sí báyìí ó dẹ̀ sí báyìí ah. lójú wa ń bí. tún wá gẹ̀fìlà. Ah, ah. lójú wa gẹ̀fìlà. ṣé kò wá ní rìn mọ́ ni ṣé rí bí tí ẹ̀rú bá ẹlòmíì dé nípa pọ́ mọ̀ fáwọn aburú ń bẹ láyé tó bá nàṣọ tuntun kò ní wọlé wọn o ìyẹn wá sọ̀rọ̀ yẹn ṣe isu isu ni wọ́n sọ fún àyè àsádàkọ́ wal ihsan ilẹ̀ fukara lọ́ra tó bá wù ọ́ bẹ́ẹ̀ ara táàkọ̀ bá wù ọ́ máa gbò ó wà máa dágbére fún kálukú pé ẹ màmá lókè màmá ń sálẹ̀ so ajáde o mo ní kí n rí kẹ tó kí n tó lọ ní o mo ní kí n rí yín kẹ dáadáa rí mi ṣé mo dá báyìí sá. sí mi wà pa. agbádá ni wàá sàpá agbádá ń báyìí bàbá máa jùlọ ọkọ àjàjà kẹ́gì tó wà láàrin inú aṣọ rẹ̀ láyé ilẹ̀ Yorùbá lágbádá wà ẹ̀ mọ́ pàgbádá lẹ́yìn agbádá ẹ̀ mọ́ kọ́ mi jẹ́ ń pè akaramakumula lẹ́yìn ma anakumula ẹ̀jẹ̀ náà sì dé bẹ́ẹ̀ anakumula tí ẹ bá ṣe lẹ́nìí kẹtọ́ wa gbádá ẹ̀bọ́ wọ pọ̀tákú torí pàgbádá ò ní í ṣe kọ́mọ́ bá ọ̀tá nú jẹ́ tó pé yóò ṣe báyìí mo ń wojọ́ ṣe báyìí èmi náà wojọ́ tí mo wọ̀ afẹ́ ìwé onírú yàn náà tí ẹni wọ́n bá gbé òkè yẹn wà láyọ̀ táyàn inú yóò dùn láyé ó sì ń jùpá agbádá níwájú wa ń bí kì í dẹ̀ pé ọ̀sẹ̀ lọ gbébọn kò ní mú kínní kan kọ́kàrí kọ́kàrí ó ń tọ̀ náà kọ́kàrí náà ni ojú kan bẹ̀bẹ̀ àwọn míì sì mara wọn mọ kójú àwọn pọ́ǹsì ni wọ́n mọ̀ wọ́n mọ̀ tí wọ́n fẹ́ lò ó ń máa ń sọ sínú tíra tí wọ́n fẹ́ lò ó ó ní tí máa ń tí wọ́n fẹ́ lò ó ara rẹ̀ ó sùn gan yìí wá ni balẹ̀ sùn gan yìí nítorí gbà náà yẹ ẹrù pa nǹkan náà anabi fi rẹ̀ yìí pé tí ì bá sọlá pé ọlọ́run jẹ́ ọlọ́run anabi tí bá gbọ́ ọlọ́run jẹ́ ọlọ́run ó ní ojúkójú ìbá sọ ràkúnmí ń ràkúnmí di tí wọ́n máa gé sórí iná ń sìn bí ẹ máa sè é pé ń bàbá náà lè gbà wọn ẹ ti ẹ ti du kó lè bọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọbọ̀rí náà kò sí lẹ́mìí kó ń fẹ́ jẹ ràkúnmí ìhun ní ìsìn ó ní ọmọkùnrin rọ̀gbọ̀dọ̀ ìbádẹ́ni sàárè àmọ́ kádàrá wà kí n kádàrá nípa ọ̀nà tó pé ojúkójú ó rí ọ níjọba yìí ó ti á kọ́ ma pé ìwọ náà mọ̀ màwúsà tèé ní ìké ọmọ kùrìsí yóò ká bá fi jù báyìí ó lè yá ó lè yẹ alawula ilaha ilaha ayi kamila ta ọ pe o pe ah kini ṣẹlẹ̀ báyìí ah mi gẹti ara ma ma ka ma ka ma ka ma ka ma ka yọ ma tu yọ dẹ ma tu yọ ma yọ dẹ tu yawu si yọ ta nìyẹn. ọ̀kan náà àlùfáà wọ́n sọ fún pé ràkúnmí yín yìí ah ó wọjú ẹnìkan ń bẹ lọ́ọ̀kan bí tẹ̀ ń gbà lọ ẹ má gbà bẹ́ẹ̀ o tọ́ba rí ràkúnmí yóò dòkú lónìí o onídàkùn ẹjú ebi wà fún mi dáadáa ẹ bá ń dú ebi dáadáa wọ́n ṣe wọ́n fẹ́ họ ni wọ́n á pé sẹ́yìn tí wọ́n ti kọjá kínní bẹ́ẹ̀ lọ́ọ̀kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan hàn ọ̀lẹ́sìn láì ibẹ̀ gan máa ń gbà lọ yìí ẹ má gbàgbẹ́ lọ àhà orí iṣẹ́ bẹ́ẹ̀ ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà nù ọ̀lẹ́ ńlọ́ńdò tọ́ báyìí ṣe kọjá ń bẹ̀ làkúrẹ́ ń gbọ̀n má sì ń gbọ̀n má sì ń gbọ̀n làkúrẹ́ sì ń gbọ̀n àhà bàbá bá bọ́lẹ̀ pì lórí àkúnmí fọ kalẹ̀ báyìí wọ́n ń ké báyìí wọ́n ní ojú tó fi wúra kúmí yẹn dẹ̀ yọnu ojú ó dẹ̀ bọ́ọ̀lẹ̀. ẹgbẹ́ ajá ń yọrù ẹgbẹ́ ajá ń yọrù sanijọ́ máa pe níwájú máa pa àyàn bí ìmá ló ń dojúkojú lọ́dọ̀ àfa àtọmọ kí ó ní. lẹ́sọ̀ fún pé kò yẹ kó o tún dídìrín mọ́ ọmọ kùránì kò yẹ kó o tún gọ̀ mọ́ o ti gọ̀ jù báyìí ṣé má mi ẹ bómú gọ̀ mọ́ ẹni. tọ́ra àbí má yẹn o ṣe gbàpọ̀ bọ̀rọ̀ wọ́n bímọ yàn yẹn kò ń ṣe wọ́n jọ dáyé nínà ìjọ wọn bí náà wọn bó mọ̀gọ̀ dédé ọjọ́ orí ẹ̀nà lójọ́ mọ̀gọ̀ náà. nípa àwọn nǹkan àwọn mèrè mèrè mèrè mèrè yìí ah. àwọn ọ̀fún ilẹ̀ ẹ̀kẹ́ pé bàbá mi hàn mí ọ̀kan náà máa wa tó ti Saudi dé ńlọ́lọ́ fún ọ lẹ́bùn láàfin tí àyẹ̀kún fún wọn. wọn náà wá kà náà pé aah gbogbo tọmọ yìí mo wá òdìdí kan ni èyí tó tá a mú wá yìí ọbẹ̀ rèdè wọn ni àwọn òfin hàn mí à ń bọ̀ lónìí àfihàn mi nínú mọ́tò iná bí o di ń jẹ́ kọ́ bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ìkan bẹ̀ nù o tó kù ń pẹ́tẹ́ o nígbà mo tó ń ka item eleven mo ní bàbá sẹ́ti kábíyì náà ah wọn náà ti kà wọn náà ti kà n tó ń sọ ń bẹ̀ tó wá lágbára púpọ̀ àṣewá máa di ọkùnrin mọ́lẹ̀ tí o ní dọ́dọ̀ ìyàwó ẹ̀ mọ́ ẹ̀ ń bẹ̀. Hmm láì sọ fún ọ pé súnmọ́ àwọn àlùfáà tó ṣe mọ́síná ẹ má ṣe mọ́síná tí ọba súnmọ́ àwọn àfáà wọ́n lè wá fún bí ó ti nípa ebi gbà ń ta pọ́npọ́n lọ ṣe mọ́síná wọ́n sì dè mọ́ ẹ̀ wọ́n máa tó fi yé ẹ̀yẹ àfáà sọ́mọ́ abìnrin yóò ti lò kò tí tó lóyún ni agbọ́ agbọ́ agbáwátẹ́ ti pa tì tẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ó ti tó lóyún ó ti mọ̀ pé òun ti hàn bá lè mọ́ o ó ti láńdì item 11 yẹn ni wọ́n fi sọ tí wọ́n fi túrù wọn lẹ̀ ọ̀dà òkúta méjì mẹ́ẹ̀ ó ní kankankan kankankan bẹ́ẹ̀ na àjàrà ẹni láàrin òkúta méjì lẹ́tì sí pẹ́pẹ́pẹ́ báyìí ẹ bá sí bá ń tán ìwé níbì kan ẹ sì ń rárá kankankan sí ọ̀tán ọ̀tán nìyẹn. àyẹ̀wò súnmọ́ àáfàá.

èyí tó ṣẹlẹ̀ nì láyé ànábì òun nígbà ànábì fẹ́ yanjú rẹ̀ tọ́fẹ́ tọ́fẹ́ ṣe é jọ náà tọ́fẹ́ practicalite ẹ̀ jọ náà ẹ̀yìn á sì ló ṣe sí èyàn bá dó bẹ́ẹ̀ ẹ ṣe léyìí ìrìn tábìtùn tẹ bá kẹ́ fi pé ẹsẹ̀ méjì sí wọn kó wá búra pé kó fọlọ́run búra pé òun ò ní jàǹbá àdéhùn àwọn ò sì ní fi ẹ̀rí ọlọ́run pamọ́ èyí ò bá wọn ọ̀rọ̀ kanu ọwọ́ abúra bá ń tán bíntà sọlánà lẹ́tà lẹ́padà wá rí pé tó ń ti bẹ́ẹ̀ náà ó tún ti jàǹbá ṣẹ́rí wá búra wá fọlọ́nbúra èèyàn lọ́dọ̀ ẹni tó bá mọ ọlọ́run ni ni yóò bà lẹ́rù pé tó ń bá fọlọ́nbúra lórí irọ́ ẹ̀yìn rẹ̀ ò ní í dáa sẹ́rẹ̀ntì ọmọ ọlọ́run kò sí ń tọ́kàn ṣùgbọ́n àìwá mọ ọlọ́run yẹn náà ò pé kẹ́yìn rẹ̀ dáa fún o ẹ̀yìn rẹ̀ ò ní í dáa fún náà tó bá jàǹbá àdéhùn o àmọ́ ń tà ń sọ ni pé yóò ti fi ayakoko nà kí ba nǹkan jẹ́ yóò ti fi ìbúra gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ njọlọ ń bá padà mú nǹkan náà ti lè bàjẹ́ lọ́wọ́ rẹ̀ tí a ní wúlò fún nǹkan mọ́ ẹ ń bá mọ ọlọ́run ní ìfọlọ́nbúra mọ́ balẹ̀rù àwọn àtàkùn yọ̀nà náà fọlọ́nbúra fọlọ́nbúra lẹ́yìn náà ọlọ́run ní fàyín ní ọ̀sẹ̀rà àlá anáwùmá ìsítà àkọ́ ìsímá tẹ́bádìí pé tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ti wọ́n ti tún dáràn náà ó ti tún búra náà lórí irọ́ ibi yorùbá bí yorùbá míì gọ̀dẹ̀ ẹ jẹ́ sọ báwọn torí yorùbá ó gọ̀ èmi yorùbá ni mí ọlọ́run ṣe ń gọ̀ yorùbá míì ni ibi yorùbá míì gọ̀dẹ̀ wọ́n gbà pé tá a bá búra lórí irọ́ kíní kan bẹ tí a ń pè ní arọ́bì tó wọn lọ pọ́n la lẹ́yìn èpè yẹn ha yóò bá mi mọ gọ̀láyé o ah subhanallah kíní yẹ sọ́nà sánmà ni ọ lọ ni yọ lọ parẹ́ wájú ah ó fi àyàgógó nà kí búra lórí irọ́ wàá jẹ ìyá rẹ̀ ọmọ yóò jẹ mbẹ gbogbo yẹn dáǹjẹ dáǹjẹ dáǹjẹ yìí ọ lè má jẹ ọ wà nìkan láti rí ra fífa ìyá mi torí pé ń jowú ó ti bá yé ọmọ ẹ̀jẹ̀ lórí èpè Allahu akbar kí ọmọ mọ̀ pé irọ́ ni ọ̀rọ̀ yìí ó sì jẹ́rìí wọ́n ní sójú yín olójú òun ni kò ní sójú ẹ̀ o kí lábẹ́ fi mọ̀ pé òdodo ni ẹ̀ ẹ́ lẹ́jọ́ wo ṣe pé náà sì ṣépè ó sì torí ọlọ́run torí ara rẹ ó torí ọmọ rẹ mọ́ mọ́ fàyà kúkú nà kí jẹ́rìí irọ́ mọ́ ìjẹ́rìí irọ́ ha ó léwu gan-an arákùnrin kan lábẹ́ àdíìsì kan tánàbí sọ àáfàá àwọn ọmọ àbáṣelọ́gbà àdíìsì ń wá lórí aláwọ̀ aníhùmọ́ anábì ní tí ìbá sọlá wípé ẹni bá pẹjọ́ yóò mẹlẹ́rìí wá ẹni bá sọ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ òun ni ó sì pè la ìdá àrìjáàlù àmúwálà káwọ́mí wàdìmọ́ àhún àwọn èèyàn bá máa fi ìpẹ̀jọ́ gba owó àwọn èèyàn wọn bá máa fi ìpẹ̀jọ́ gba owó ẹ̀jẹ̀ àwọn èèyàn àmọ́ wàláàkì nàlìbà yìí ná alàmùdáhì wàyẹ̀mẹ́nu alàmùní àǹkárà ṣùgbọ́n ẹ má pẹ̀jọ́ ẹlẹ́rìí rẹ̀ dà tí ó fẹjọ́ tí ó fi di ẹjọ́ ìmúlẹ̀ pé òdodo ni tí ìkọ́yọ̀ kọ̀ọ̀kan rúnú pé yẹn ń pè lẹ́jọ́ bí wẹ́jọ́ nàìjíríà nìsín ẹlẹ́rìí dà ọwọ́ amẹ́rẹ́rì wá ẹni tó gbẹjọ́ ní orí bẹ́ẹ̀ ọyá wọ́n ṣépè ṣépè pé kò rí bẹ́ẹ̀ ẹjọ́ wa máa lọ <laughs> kàámù jẹ́ wà láì wọ́n wá ń tú àdísì yẹn lọ wọ́n wá yẹ arákùnrin kan wọ́n lọ wọ inú ilé ahoro kan yóò wọ̀ bẹ̀ báyìí ọkà bá òpin yàn lẹ̀ ni wọ́n sì pa yóò wọ̀ bẹ̀ báyìí ọ̀nìdó bẹ́ẹ̀ dosibẹ gbé oníkíni oníkílọpa òun kà wá bí òun fẹ́ ṣe gbàṣẹ ní abẹ́lẹ́wàlì kẹlẹ́ mọ́jà sí o ọlọ́mọdé àṣírí o afati ń bẹ́ o mọ̀jẹ̀ àbá wọn rìn ọlọ́run o àtàwa àtàwọn aya wa àtàwọn ọmọ wa àtàwọn ọmọ akéwò wa àtàwọn àfa wa àtàwọn ẹbí wa ara wa mọ̀jẹ̀ àṣírí ọlọ́run o wọ́n àná ọlọ́run la hawla wala quwata illa billah. ní bá sùn kábàṣá ó dúpájú àyẹ̀kọ́ọ́lì wọn láti ẹni tó pa á nì. àwọn òsì tó kù gbé wọ́pọ̀ náà lọ. kò sí kọ̀ lára ń bẹ̀ kọ̀ lẹ́bí ń bẹ̀ tó lé pé kíní kan ọ̀rọ̀dà ẹja pẹ́ fóun ní ìṣẹ́jú díẹ̀ ẹjọ́ òun ó kú rí òun fẹ́ ṣe náfìlà méjì wọ́n ní ó ṣe ní tó ṣe ó sì ṣe náfìlà oníwọ̀ ọlọ́run ó sọ nú ọ̀rọ̀ rẹ̀ wípé tá a bá rí ẹ̀rí tí wọ́n bá pè wá bí a wá jẹ́ àgbọ́dọ̀ fi pamọ́ o kò ní ká mọ́ fẹ̀rí tí bá ń bẹ lọ́dọ̀ wà pamọ́ a sì gbọ́dọ̀ jẹ́rìí irọ́ o ó ti wá da ìwọ lọ sọ bẹ́ẹ̀ o ìwà lẹ́lẹ́rìí kankan ń bí mo fi ọsẹ lẹ́rìí mi wọ́n ni wá jẹ́rìí mi bí mo wà yìí jẹ́rìí mi pé mi kí mo pa síbí wọ́n lọ ṣèdájọ́ ẹ̀rí ẹ̀yìn tó wọ́ pàǹwá jẹ́rìí ó ìsàlámà ọ̀rọ̀ ti yá ọ̀rọ̀ ti yá ẹ máa mú un lọ bí tẹ́gbẹ̀ pa òun kò ń pa o tàlẹ́lẹ́rìí rẹ ọlọ́lọ́ni ọlọ́run lẹ́lẹ́rìí rẹ̀ àwọn tí ó bú ẹ̀rìn bú ẹ̀rìn. ẹ̀yẹ́ kan náà wọ́n ni pé ẹ̀yẹ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ wọ́n ti kéde kéde olóòlò ń pa ètò kùn rẹ̀ ọ̀bẹ tó ń fi pa ń rè olóò ń pa olóò ń pa. lórí ah, à ń ṣe ọ́ ni àtìlẹ́yìn tó pa èèyàn onírárá ń kọ́ pa ó èmi olóò ń pa ó ah, àwọn yẹn ní kí ní ń ṣẹlẹ̀ báyìí o ẹjọ́ ó kí ní ń ṣẹlẹ̀ o ẹgbẹ́ wọn ọmọ pé wọ́n pa ọ́ ọwọ́ anáwọ́pù ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn gbogbo ara àwọn pátá ní bá ń bá àwọn sọ̀rọ̀ pé máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ lẹ́rọ̀ máa jẹ́wọ́ lẹ́rọ̀ tó bá jẹ́wọ́ lẹ́rọ̀ àtọ̀ láti rí nìsín o àtọ̀ láti rí nìsín o ló wá ìgbékòó ń jẹ́wọ́ lẹ́rọ̀ dáa tó gbé ti láwọn tún láti rí lòun kó wọn mọ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ti ṣẹlẹ̀. ìwọ lọ pa kí ló òfin pa oní báyìí báyìí lọ fà á tó fi pa nígbà olùpá bàbá rẹ ló ń pa òun ló ń pa ó sì wọ lọ ọbẹ yẹn ọmọ ẹni tó sì ní òkú ní gbogbo ẹ̀yin èèyàn adájọ́ ẹ dákun mo foríjì máa lọ máa lọ máa lọ máa lọ mo ní pa ọmọ torí èyí yìí surprise anybody mo ṣe bọ́ ń bẹ́ nìyẹn ẹ má jà ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin obìnrin tẹ̀ ń gbọ́ wa ẹ ṣọ́ra ẹ ṣọ́ra n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ n ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èjé lọ o tẹ́bá tẹ́bá ranjú àwọn àwọn tẹ́ fi ṣe nǹkan nígbà bá ń wẹkún mu bíi gàrí yẹn ò lè ràn o ẹ̀rọ ẹ̀ tó ṣe o àìsẹ́ pẹ̀lú irọ́ o gbogbo rẹ̀ ò ju kí wọ́n bú ọ lọ kí wọ́n lù ọ sódódó mo sì jẹ́ nìyí èyàn ọmọdé náà tá ń kọ́kọ́ bù yìí fọ́kọ́ọ̀pù yìí ńgbà tó bá ti sọ̀rọ̀ bàbá yẹn tó mọ̀ pé ìkẹ́kẹ́ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n bá pẹ́ ìmẹ́tọ́fọ̀ ìmẹ́tọ́fọ̀ kọ́ọ̀bù wo ẹ́ táfọ́kọ́ọ̀bù tó sì mọ̀ pé wọ́n lọ fọ̀ dákẹ́ kápẹ́ ọ̀sọ̀rọ̀ ní ọ̀sọ̀rọ̀ ní ẹ ẹ má bínú sá. wọ́n lọ fọ̀. bá gbó pa ó ti tán síbẹ̀ yẹn ojú ẹ̀ kí o kí o ẹsẹ̀ sọ̀rọ̀ sọ̀gàn sọ̀gàn wọ́n ti tán síbẹ̀ o ní máa ṣe wáyéèkì wáyéèkì ọmọ ajá pàpà pàmò. níbi o ti para rẹ sẹ́yìn ti ah, pẹ́ ọkàn sunkún yà kí n sìn pé ah, ọ̀ ń ta ah. ta ta kọ̀ bá níbi o ti jẹ́ tí o pé lẹ́yìn tó bá sọ pé wọ̀kọ́ fọ èpè wọn kì mọ́lẹ̀ hmm. bẹ́ẹ̀ ń fọ́kọ́ bùyáyé lọ fọ̀ báyìí. àti tí ń fanú. tí ń fanú yẹn. Ah. ẹ jẹ́ a máa nípa ìyá ọlọ́run jẹ́ a máa níbẹ̀ wọ̀ ọlọ́run. kódà báyé tá a wà ń bẹ̀ bá dàrú tó dojúrú ẹ wò ó ọlọ́run ọ̀dàrú o bẹ́ẹ̀ yẹn bá máa lọ́ọ̀yà ńlá ní ìsìn wọ́n máa pè é lóko kan san san san san ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀tìdà ẹ̀ẹ́dà ọ̀tìdà èyàn máa lọ rèé ta tó sì mọ̀ pé lórí irọ́ ni ọwọ́ abọ́ ọ̀gá ọbọ̀ ọ̀gò wọ́n fi pé ọ̀lẹ́jọ́ ah, ọ̀lẹ́jọ́ <laughs> ọ̀lẹ́jọ́. ìdá kọ́nà làmín. فاصبروا وكاتبوه إذا خان الأمير وكاتبوه وقاض الأرض دان في القضاء وقاض الأرض دان في القضاء فويل ثم ويل ثم ويل لقاض الأرض من قاض السماء لقاض الأرض من قاض السماء ẹgbọ́n tẹ́bọ̀ yẹn wí ẹni tí ń bẹ́ ń sánmà tó ń bá dájọ́ tiẹ̀ ah, n gbọ́dọ̀ yẹn ó gbé wọ̀ a lè rí dàrú a lè dojú ẹ̀rú pẹ̀lú kẹnu ó dùn kẹnu ó dùn bí yọ̀ kága kágo ọba àlejò ọláńkọ́ láyé anábì wa Ibrahim aleṣálà ètí wọn fi dájọ́ ń jọ́nà iná ni láyé anábì Ibrahim aleṣálà. náà kájọ́ dé lẹ́yìn anabi ibrahim iná kan bẹ tanjari tanjẹbi gòsẹni kankan ọjọ́ mọ́ ẹ̀jẹ̀ lójọ́ kalẹ̀ ọ̀dà ìwọ́ pàkó ọ̀lọ́ jàre ilé rẹ̀ ló ń jàre ẹ̀náwó síná bá ti gbọ́ ọ̀nà yẹn aláàrin ní ẹ̀ńtọ́gbọ́ ọ̀nà tó tún máa sọ̀rọ̀ lọ́ni bí wàá yẹn gbọ́ sínú omi ní ọjọ́ kò sí ní tí wọ́n sẹ̀yẹ̀ sí iná sì ń jọ alárinà ẹ̀jẹ̀ lẹ́bi ọ bọ́ bẹ́ẹ̀ tó bá yẹ náwó sí iná báyìí kò ní ti débi iná tí ó fi pariwo bú wá iná yẹn ó fò mọ́ ni láyé ìgbà náà kò sí pé ẹ̀yìn ní kankankan iná ni iná ni ẹ̀yà náà Mùsá alẹ́ sára ìdábí ma alábòsí àtolódodo ń gbá náà ọ̀pá ni ọ̀pá musa nàlẹ́ sàrám amadu olójó kalẹ̀ musa nílẹ̀ gbọ́pàá jáde láti wa. wá ẹ̀yà ìwọ mu mọ́pà olódodo lọ́ba pa bá fi mu báyìí yọ gbà mí mú ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀yẹ nsàbòsí fẹ́ mọ́pà tó bá yẹ lọ́wọ́ fẹ́ mu báyìí ọ̀pá yóò ti dáńdó ni pé dábò gidi bá ń bẹ tòsí yọ lè mọ gidi ni báà kọlá ń jẹta rí nú ayé ńgbà náà mọ̀ yìí pé májè ń sàbòsí kò sí òṣìṣẹ́ tó yẹ gbégbé kọ̀dà bí ayé ìsìn tó lọ́ọ́ sí. adébásọ́lẹ̀ ìmáàna adésàrà láyé tiẹ̀ atẹ́gùn ni atẹ́gùn ni májè ọjọ́ kalẹ̀ fún nàbí sùlẹ̀ máa pé sẹ́wọ́n ṣe yín nìyẹn tá ń jẹ̀bi tá ń jàre lóru kalẹ̀ lọ́dún máa máa yìí. wọ́n máa ń ayébájílé yẹ tọfẹ ọlọmọbi tí wọn jókòó síbi àga báyìí bájílé fẹ yẹ sí lára yóò tún jókòó jóni olódodo nù. ìtàkùn alábò síbá ni ntẹ́rì ni pé atẹ́kọ̀ọ́ kan ṣe kánmọ́lẹ̀ ọ̀dà gbélé òkè fẹ́ gbá alẹ̀. àbá yóò bá lẹ̀ mọ́lẹ̀. wọ́n ká yóò bá túká. láyé síkọ̀ náà omi ni tiẹ̀ omi omene ìkíní lọ́jọ́ ìkẹyìndé ọjọ́ ọlọyà jókòó jókòó lórí omi sábà olùkọ́ bá ní bóyá jókòó lórí omi báyìí yóò kàn di òkúta ni yóò kàn di jókòó lórí ẹsẹgé à ẹnde pẹ́pẹ́ láyé lápẹ́ ọ̀dà alábòsí ni oníjókòó báyìí pẹ́ẹ́ lórí ọ̀dà ìwú inú odò ọ̀tánù. ọ̀tán. ọ̀tánù alkiyama ya so anabi ya anabi wa dawud alayhisalam alayhisalatu wasalam àwọn àbùsọ yìí pé ọlọ́run ka anabi dawuda ó tún ka kún yàtọ̀ nítorí pé ọlọ́run tètè yára fún ní òfin kan tí yóò padà fún anabi sàsálàm ó yára pé kí dáadáa tètè kó tètè lásìkò tiẹ̀ tó gbé àwọn èèyàn àsìkò anabi dawuda wọ́n lọ ní baba ńlá bẹ́ẹ̀ ní ibùkún ọlọ́run wa fún dáúdà ni pé a fún anabi tí ń bọ̀ òní òní ìní tá a ń kàlẹ́ ní sa'adatu bainikum ìsìnáàni zàwa abílí minkum anabi ọlọ́run fún àmọ́ tí kọ́kọ́ yà dára fún dáúdà alayhi salam tó gbọ́dọ̀ yẹn ẹ̀yà anabi dáúdà sẹ́ẹ̀nì ní tiẹ̀ sẹ́ẹ̀nì wọ́n fi mọ̀ yìí pé èèyàn jẹ́ olódò àwọn alábòsí obì kan bẹ jágbé máa lọ yẹ̀ wò tí wọ́n ti rojọ́ kalẹ̀ tán ọ̀dà èmi mo ní òǹdẹ́nà lódò ní ọ̀yà ẹ̀nà ọ̀sẹ́ni báyìí náà ọ̀sẹ́ni kẹ̀rí sọ́mà ló ti wá tàbí náà ọ̀sẹ́ni lókè báyìí yóò ká sọ̀kalẹ̀ gẹ̀rẹ́gẹ̀ yóò bá tu ẹni tó jólólù yóò bá di ọ̀sẹ́ni mú báyìí báyìí lè fọwọ́ kà báyìí ọ̀tọ́ nìyẹn tẹ́wọ́lá bò sí wá ni mo lè náà báyìí sẹ́ni ká lókè ní fúrúmú ẹ̀rù pa ọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀kan sí lọ́ba dásìkò tí tí ọlọ́run ọkà sí nílẹ̀ lẹ́nìkan bá gbówó sọ́dọ̀ ẹnìkan pé òun fẹ́ lọ rìn àjì tó ń bá ti dé òun àgbà ńgbà tó dé wọn lówó dà ó ní ń dà àríwútà agbé fún yíká tó lọ àjò ń dà ó náà ní ń dà òfin lówó ah! ẹ ń mọ̀ jẹ́ kí wọ́n mọ̀ bá ní gbọ́ kí ní oníkíní wọ́n ń gbọ́ nígbàtí wọn gbowó lọ́wọ́ rẹ ẹlẹ́rìí ẹ̀dà ọ̀rọ̀ ti da wọ́n lọ́dọ̀ àrùn dáúdà tó àtúndé o agbowó fún ọ ní òṣòwò ẹlọgbẹ wa ńgbà òde anabi ní anabi dáúdà ní ẹ lọ ẹ lọ o ẹ jẹ́wọ́ ní yàrá ní tòsí bí o ó ní ẹjẹ́ á lọ ṣé ní ìsìn ní àbílọ́la àbí ọ̀wà àbí lóòótọ́ àbí wàá gbó fún tòótọ́ ni ló bá lọ sí ọ̀pá kan gbogbo owó tí wọ́n gbèsè lọ́dọ̀ ọba ti ṣe ọ̀pá yẹn ní tó níhòònú ọba rọ sínú ọ̀pá yẹn ó sì dé lórí ó sì fi ń tẹ̀lẹ̀ bí èsì ń soge ìjọba fẹ́ lórí òkè ní fi ń tẹ̀lẹ̀ ní sì ń tẹ̀lẹ̀ wọ́n sì débi tí wọ́n ti fa séènì ẹni tó lówó fa séènì séènì kan lọ́wọ́ kò séènì gbowó fún ọkùnrin yìí séènì kan lọ́wọ́ pé ó fún un wọ́n sì yí kó wọ́n fa ọ̀lẹ́ ẹ̀bàǹgbà ẹ̀bàǹgbà ẹ̀gbà ẹ̀gbà ẹ̀bàǹgbà lọ́wọ́. ìwọ sẹ́ẹ̀nì yìí tọ́ ẹ pé owó tí olóhùn gbé fóun tó wọn wá sí gbé padà fún máa lọ òkè tó máa gbé padà fún máa bọ̀ ó ṣe ní sùn sálẹ̀ ó sì fọwọ́ kàn. ó ṣe mú jẹ́nu jàmá. bẹ́ẹ̀ bá tún dọ̀ pa ẹ́ ọba tó ń tọ̀ pápára ó máa sì pé òtà ọ̀lẹ́bà wọn lábí ah! sọ yí pé gbogbo ọpọlọ ìyà tẹ́nìkan bá ń lò ní ìsìn ọ̀bọ̀ lọ ń bẹ ilé amàjọ́ kejì báyìí àyẹ̀bí dáadáa wo bí sẹ́ni wà òrì sẹ́ni mọ́ alọ́ọ̀ ni má lo sẹ́ni mọ́ má jọ máa fi ọ́ sí i ntòkù ni pé ẹni bá pẹjọ́ kọ́mẹ́lẹ́rì wa ẹni bá taku kó ṣe pé kí n bá tiẹ̀ jẹ́ wọ́n ní o ṣe pé o múra kẹ́kọ̀ọ́ fẹ́ ṣe pé tó ti pé bó ṣe rí nìyẹn ojú ẹ̀ ń ta mí o ojú ẹ̀ ń ta mí àwọn èèyàn mọ̀ ya kan ma ń dípò pé àánú ẹ̀ sí dáa máa sọ ohun nígbà máa wí nìyẹn àwọn àsolú wọn ni ah, ojú ẹ̀ ń ta mí o ojú ẹ̀ ń ta mí o torí ọlọ́run ṣe àwọn ìsolú ní òdìkejì àwa kan nílẹ̀ yorùbá ntí àwa kórìíra làwọn láìkì ntáwa láìkì làwọn kórìíra sàǹpútà afẹ́ jẹyẹ ní ìsìn táwọn afẹ́ ni pé kí yẹn máa gbóná ká jẹun àhàn ìsolú ní kí ni kí là ń fi ìyẹn gbóná ṣe wọn tí èyàn bá fẹ́ jẹyàn lọ́la ní ìsìn ni wọ́n ti gúnlẹ̀ àárọ̀ ni wọ́n ti gúnlẹ̀ wọ́n fẹ́ jẹyàn ní àárọ̀ ọ̀la wọ́n ti agúnlẹ̀ àárọ̀ ni wọ́n á sílẹ̀ yá àti wú dáadáa ìyẹn wú wọn hàn ó pé wàá máa fi sọ̀rọ̀ síra wọn pé ìwọ́jọ̀ tún ìwọ́jẹ̀ wú ọ̀fọ̀ tún dèmí ọmọ àlè ló pè mí dáhùn ó sì bọ́ máa lè sọ́wọ́dún mi ní ọjọ́ tún Ah, ọjọ́ ewu ọ̀fọ̀ tún dè mí yẹn pé ọgbọ́n rìn sìn ọwọ́ àfilẹ̀ fún mi ọwọ́ àdé ewu ń tiẹ̀ sọ́sọ́pọ̀ máa sọ́sọ́pọ̀ máa dé ní mí ni òdìkejì wa gbẹmọ fẹ́ wà tó ṣe wọ́n gún yẹn lẹ̀ yóò wù tí ó wù sẹ́gbà wò sí láìkì ẹ̀ eh, àná wọn làṣà pé ojú ẹ̀ ń ta mi o ojú ẹ̀ ń ta mi yẹn pé ah, àánú ẹ̀ ṣe mí hmm. tọ́jú máa ń táyà pé tó ẹ pa bá fi ẹ̀yìn pamọ́ o ìnà ìdánlámìnà àfìmìnà a sì pé àdẹ̀lẹ́sẹ̀ nìyẹn àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tẹ́ bá wá rí i pé wọ́n tún ti dà nǹkan rú fàákàrà nìyẹ̀kú mọ́ ni màkàmà ẹ wá lọ mọ́ méjì míì tó pé àwọn yẹn wọ́n ò dùn nípò wọn nínú àwọn tí wọ́n súnmọ́ òkú ju àwọn lọ. ní àná a sọ pé àyà yìí jẹ́ àyà kan tí ó nípọn ní títú àti ní kíké ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ tí ẹ ti mọ ìtẹ́ǹpẹ̀ ní iraq ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bí nínà lavina istahakọ àlẹ́yìn aulayaani aulayaani aulayaani ṣe bá lavina mu bàbá fẹ́ rí ọ̀rọ̀ lẹ́yìn làzí yóò jẹ́ mufradu lẹ́yìn alazani yóò jẹ́ musana tá a fẹ́ rí ọ̀rọ̀ lẹ́yìn alazina jamu ni ó jẹ́ awari istahakọ lẹ́yìn lazina istahakọ lẹ́yìn lazina tá a sì mọ̀ pé alazina ń yà táájú kankan ó ń yà tájú ìlà sílátùl mawsuli sílà kan tí ó jọ ìmọ̀ ní fìlì tí lọ́mẹ́rù ọmọ abẹ ní ara fìlì yẹn tí ń ṣe sọ́dọ̀ lẹ́vínà tó sì bá mu alavina stáàkú làwọn àbá sọ pé lè bá jẹ́ ṣùgbọ́n pé ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni kò sì kò sì kéde pé bóyá ó fi sọlá lọ́wọ́ àdàrú rárá o <laughs> rárá o rárá o kódà áwòlà yáá nì kìí ṣe fáìlì ìsáàkọ̀ haúlà yaani kìí ṣe fáìlì ìsáàkọ̀ rárá ìsáàkọ̀ àlẹ́yìn kà dádó tiẹ̀ haúlà yaani dádó tiẹ̀ haúlà yaani àwọn àfáà ló lè jẹ́ kábàrù mọ́mútàdá tá a ti há dànù àti pé àsàhádà tí a sọ pé káwọn aráalé rẹ̀ yẹn káwọn ajẹ́ yẹn àwọn tí ó jẹ yóò jẹ pé uma aula yaani kan jẹ méjì o kan má jẹ ẹnìkan kan má jẹ aula kan jẹ nìkan. àsìkò gan ni wọ́n tàdá tí ó sì rí ìdí àbárò so látara pé ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ó fi aula yaani yìí ó fi túmọ̀ a a kàránì tó kọ́kọ́ wí ọ̀nà méjì míì àwa ní marua méjì yẹn ọwọ́ ajẹ́gbọ́ yìí pé àwọn tí ma súnmọ́kù jùlọ kì í ṣe bí nìkan fakọ́t àti bá súnmọ́kù gangan nìkan jẹ́ ọ̀kan nínú àwọn àyè tẹ́ pé ó lágbára díẹ̀ ó ní ibẹ̀ yẹn. àwọn méjèèjì yìí tí wọ́n sọ tí wọ́n ní pé lásà áádàtò náà àhákò mi ń sa áádàtì yìí mà ẹ̀rí wá fẹsẹ̀ rinlẹ̀ ju ẹ̀rí àwọn méjèèjì lọ wọ́n máa tàdá iná àdìsàbòsí tabale jẹba bá ṣe bẹ́ẹ̀ àṣepé àdí alábòsí nìyẹn so títú bẹyẹ ní ṣókí ó nìyẹn ọba àdékè ọlá ó ṣàlékún àgbọ́yé ẹ̀ fún wa kó já gbọ́rọ̀ ọ̀hún yé kó sì já lè lò ó wọlé àná ọlọ́run ẹ wá jẹ́ ká fa àwọn àǹfààní tí ń bẹ níbi àwọn ááyà yìí àwọn òrùtàn àfàṣọ yẹ pọ̀ tá a bá ní aṣọ gbogbo ẹ̀ tán yóò fẹ́ gbàjọ́ márùn lọ wa ká tó tú àyà mẹ́ta tán nínú àǹfààní tí àyà yìí fún wa ò ní wípé àṣẹ alẹ́ pé káfìrí jẹ́rìí tó bá di dandan àmọ́ dandan wà wà ń bẹ̀ a ní fojúlẹ̀ pé káfìrí wa jẹ́rìí àwa mùsùlùmí torí ń tẹ́ fẹ́ pèsè yẹn kò mọ́ ń pẹ́ kò mọ́ ń pẹ́ iye kan tí ó ṣẹlẹ̀ àmọ́ àsọ̀tàn yẹn ló dìde fún yín tọ́sẹ̀lẹ̀ náà wọ́n tún jàǹbá yẹn wọ́n pé wọ́n máa ń bá ẹ̀ ọtí yóò ṣépè òtí ṣépè so kọ́lọ́n tó wá tún dá ìpè padà ọlọ́run tó wá tún ìpè míì dá padà pé ẹ̀yin ẹbí ni ẹ wá ṣépè míì wọn mọ sí ní tí ò dáa ẹ sì wáyé tá a wà nísìnyí àfẹ́yìn tọ́lọ́ ń bá sàánú ló bẹ́ẹ̀ bá fẹ́ ṣàbòsí ń jọ̀hún ibi tí ó ṣe sí kò sí. Si àwọn kan la kà o sẹ́ńtọ́ máa pè tó ń bá sábòsí ẹ ẹ ẹ̀yìn yóò yíwọ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ní ìsìn àwọn adájọ́ ti wá àwọn náà wọ́n máa sí ẹni tó fẹ́ wa pé kò sí ti ń fa àjọ àjọyìn ju pé kán lè wá rí wọn náà lọ kò sí ti fa àjọ kò sí ti mẹ́ńbẹ̀ lọ ẹ̀rẹ̀ ní seven times ju sẹ́yìn náà lọ ẹ lọ́rọ́ kà ń lé yọ̀kejì kẹ́ múdàjọ́ wá ọpọtọ́ yọ̀kẹta àwa irú ẹ̀rí ẹjọ́ ń pọ̀ ọ̀sẹ̀ kan ẹlẹ́rìí ti jẹ́ kíríkà yìí ṣe kí ló tó kù di pé à ń di kan ń dúró náà gaba gamasan níjọ́ òun kò sáàyè yẹn. ńgbà ayé bẹ̀rẹ̀ sí ńgbà ayé fẹ́ dàrú ọ̀nà gbogbo tó gbé dàrú nìyẹn àwọn adájọ́ náà bẹ̀rẹ̀ àbòsí gbogbo tí ń dà nàìjíríà rú nìyẹn ṣèjú pé àládájọ́ orí lọ tí máa ń bẹ wọn kéré tí ń dàrú nìyẹn ẹ ń fẹ́ jẹ́ lọ́ọ̀kì tó ń bá dáre kóòtù wọn jàre àwọn àlọ́ máa rò mẹ́ wọ́n máa rò sọ́tàn rò sósì nǹkan nǹkan kan pé ṣèlú ọ̀sẹ̀ sófin wọ́n ti dà fún lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti lọ sí i bẹ́ẹ̀ pé lílọ ẹ̀wọ̀n ni ó ti lọ pípa ni wọ́n ti pa ah, ẹni ṣe amúrù òrò lẹ́ẹ̀mejì tó ṣe nígbà yìí fẹ́ máa dàrú ọlọ́run wá rán màlẹ́kà kan wá sáyé kọ́ wá yẹ àwọn adájọ́ tí ń bẹ́ ń bẹ̀ ń gbà náà wò wọ́n jẹ́ mẹ́ta màlẹ́kà bá wáyé ọlọ́run bá ṣe ní èèyàn lọ́mọ ń gẹ̀ẹ́sìn. Magasin lọ bàbá kan bá mú màálùú rẹ̀ kọfẹ́ mú mi lódò màálùú ìbímọ sẹ́yìn ní màlẹ́kà bá pe ọmọ màálùú ń bẹ pé ọfẹ́ ọfẹ́ fi sàdẹ́wù ni kọlọmọ da o láì da ọmọ màálùú ó sì gbọ́ máa tẹ̀lé sí ẹsẹ̀ ló bí ọ ó sì ń tẹ̀lé ó sì ń tẹ̀lé ó màálù ni à kí ló dé mọ̀lá mọ̀lá mọ̀ ẹ̀rọ àwọn lọ ṣé wọ́n lọ dẹ́ra bẹ́ẹ̀ rí ìyá rẹ̀ ṣé wọ́n rí ìyá àtẹ́lẹ̀ náà ẹ̀sìn bí màálù ó ní máa béèrè ó ti dá wọ́n gbọ́rọ̀ yìí ó yìn sùn bẹ́ẹ̀ wọ́n lọ́dọ̀ adájọ́ kìíní wọ́n yọ́ dọ̀ rẹ̀ ẹlẹ́sìn ló ń fẹ́ rí adájọ́ ń fẹ́ rí iná ó sì jọ kó kan ẹjọ gẹ́gẹ́ dájọ́ yìí olónímàlú yìí ẹ̀sìn ló bí o ah, adájọ́ ní bóòlù ó sì wá da ẹjọ́ ìlú gbogbo àyà kọ́ ní bóòlù ó sì da olóhùn ọkọ̀ yìí ìlú bá hùn ìlú tó ẹ bá ti dé ibi táwọn ìwọ̀n tẹ̀yìn wá ti jókòó ẹ pé tó kò sí ti ọ̀sẹ̀ òkè pẹ̀ kò sí tó lè ṣẹlẹ̀ lẹ́pẹ́ wẹ̀ a lè sọ pàtó pé ẹ̀sìn òbí màálù n tá fi màrè àdéjọ bẹ́ẹ̀ ti máa sọnù o ẹtú ẹ̀sìn àti màálù àtọmọ màálù ẹtú wọn lẹ̀ ibi ẹ ibi ọmọ màálù bá lọ lóbi ẹgbà ewúrẹ́ ẹgbà gbowó. ṣé kí mo tí ọmọ àlú ọba tẹ̀lé ẹ̀sìn ẹ̀ kọ̀ọ̀kan yìí mọ̀ ẹ̀ kà pé tọ̀ ọmọ àlú ti tẹ̀lé máa lúwo ọ̀tán táìtì lẹ́sìn ẹ̀sìn tán nìyẹn àwọn dọ́dà wọ́n tọ̀ wọ́n ìjìkọ́ ni tí ó wì wọ́n náà bá àti ẹ̀sìn màlú lẹ̀ ọ̀tẹ̀lé nǹkan ẹ̀sìn o. aláǹsọyẹ ìfọ̀nsẹ́ tọba rí ọ̀nà kan da nǹkan rú méjèèjì ẹ lọ́wọ́ ọ̀ní ọ̀dọ́dọ́ ọlọ́run sẹ́ ó fi pamọ́ ni. bí ibà pariwo pé èèmọ̀ rèé o ẹ̀rẹ́gẹ́ ló ṣe ṣe ní ìsìn káàkà wá sọ wípé àkàndájọ́ yẹn pẹ̀lú pé ẹ̀sìn òbí màálù gé ẹ lè sọ bẹ́ẹ̀ yẹn náà ńgbà tí onímàálù rí ọmọ ẹ màálù lẹ́yìn ẹlẹ́sìn lórí ẹ̀ wá pé ọjọ́ ẹjẹ́ àgbà lọ́wọ́ rẹ̀ ó lè gba ọmọ nǹkan fẹ́ fi fàyọ̀ mọ̀lú ni ẹjọ́ ò lè tán síbí ẹjọ́ yìí kò lè tán síbí lẹ́yìn ẹ̀sìn àádọ́dọ́ bàbá mi ọ̀nàfà ọlọ́rọ̀ kejì yàmá gẹ́lẹ́gẹ́lẹ́ ibi tàkọ́kọ́ lọ́sẹ̀lẹ̀ ah ó mọ̀lú níṣẹ́ nílùú yìí àrẹ́bẹ̀ta yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́ẹ̀dá ni ọ́ dàjọ́ ikú tó gbà ibi ó kù ìtọ́ máa ti á lọ tó a ti dàbá wọn. nígbà wọn lọ lẹ kẹta wọn sọ̀rọ̀ bá bísí bá wọn náà ha bàbá yẹn ní òun ò lè dàjọ́ báyìí tó gbóhùn ṣe nǹkan oṣù lọ òun rí hélà ọ̀hún. bàbá ń ṣe hélà. hélà bí igbó. máa dàlá. Ah. bàbá adájọ́ hélà bí ẹni obìnrin ni. ìmọ̀lúkú tó pẹ́ bẹ́ẹ̀. ó ní òó òun ò lè ṣe hélà ṣe ẹsìn náà lè bí máa lù ú. talẹ́ bá tiẹ̀ jẹ́. fọ́mọ̀lú ẹ̀ máa lu ọmọ gbé màálù ẹ̀ lọ aládàáwò màlẹ́kà ní àwa yẹ owó ni a yẹ owó ni wọn dájọ́ rẹ̀ lọ àwọn méjì tiwọn tiwọn ti bá wọn báyìí wọn ti ṣẹjọ́ dá tí wọ́n gbà wọn ti gbà yẹn wọ́n ti yọ ọjọ́ bíi táyà. látàbílì mẹ́rin ìdábàá kún tẹ̀mọ́kọ́tà dẹ̀rọ̀. لا تظلمن إذا ما كنت مقتدرا والظلم ترجع عقباه إلى الندم فالظلم ترجع عقباه إلى الندم تو، àmọ́ wàá sọ àyà ikọ́ lọ́la òun náà látọ̀ ká lọ́la lógo ọlọ́run ọ̀rọ̀ pọ̀ ní àná lábẹ̀rẹ̀ tafsir tẹ́yìn yẹn sì ti ẹsẹ̀ àmì àdúrà tí wọ́n ṣe fún yín pátá. àmín. yọrọ ni mò ń sọ mi mò ń mú kábàrù wá ni mo ní lánàá sẹ́ àwọn bàbá ṣe àdúrà fún wa ẹ̀yin náà sì ṣe àmín. Uh, ẹ̀yà tó pé alhamdulillah gbogbo jẹ́ tọrọ fún apátahùn abẹ́lọ́bà lè kí ọlá kọmọ́sá àgbà ọlànà ọlọ́run gbogbo ta wá sí ní sàárà rẹ̀ ọlọ́mọdìgbà lẹ́yìn náà àtúní àwọn ajẹ́nà sí wa kẹba ni dùnmọ́nú àwa sami àmìlásí pé ó ń bọ̀ wá dùn tó yẹ pé ọjọ́ ìbẹ̀rẹ̀ tafsiri báyìí níbi tí a ti máa ṣe tọ́balẹ̀kẹ́ ọlá ọ̀tún ti jẹ́ ó ju bí lọ torí à ń bẹ lọ́n kọ́ bá ní fún ààyè ní sùúrù torí a rí pé àwọn méjì là ń ṣàdúrà báyìí à ń ṣàdúrà pé bí ti fún wa ó tó yọ mẹ́ta ṣàdúrà yìí ṣùgbọ́n a sì mọ̀ pé ọlọ́run máa ń gbàdúrà ṣùgbọ́n tá a rí ni pé ààyè náà ń ṣàdúà òun náà ń ṣàdúà pé ká mọ̀ pò lórí òun torí yóò dùn tá a bá pò ah. yóò dùn tọ́lọ̀ ń wá gba tiwájú tiẹ̀ lọ. àmín. àmọ́ wá ṣe nǹkan dáadáa míì náà ń bẹ. àmín. tó ti máa kó wa jọ síbí náà ibi tí ó gbà wá tí ò ní jẹ́ pé ẹnìkan lórí igi ẹnìkan kárùnkún bọnu ẹnìkan tí a máa wúra lọ́ọ̀kan báyìí nísìnyí bá a ṣe ń wòyìn yìí bí wọ́n ti ń bẹ lẹ́yìn ní ìsìn àwọn fẹ́ anáfẹ́ máa wo ojú wa wọ́n lójú lọ́rọ̀ wà. so ẹnu pé wọ́n kàn níbi jókòó lórí àga tí ò jẹ́ pé wọ́n á sẹ̀ kárọ́kọ́ bọnu lójú wọn láìkì ibẹ̀ yẹn ju ibi lọ tẹ́pẹ́ ibi táwọn ìjọ jókòó tí a gbé wọn yẹra wa báyìí ni ìnìkàlùkọ́ sàlẹ̀ sà ọlọ́run wa gbọ̀ wá láàyè. n ta sọ̀rọ̀ níbẹ̀ ni pé ibi àwọn afẹ́ máa dòjọ́ náà ká tó wọ inú ilé torí pé yóò ní ta rẹgẹdẹ pẹ̀lú ògo ọlọ́run a ti wá bá ọkọ̀ tuntun ń lẹ̀ lọ rẹgẹdẹ. bàbá yìí wọn mú ní taba ní ajé náà sì mẹ́wàá níjọ náà wọn bó mẹ́wàá ìwà àwọn àwọn ní kọ́lọ́n jáwọ́ ọ̀rọ̀ ọkọ rẹ̀. yàní àwọn ó sì kó mẹ́wàá dé. èmi náà sọ bẹ́ẹ̀ n ti kó dé èyí náà sọ bẹ́ẹ̀ ẹ ti kó dé tí ó sọkọ̀ ní rẹgẹdẹ nìyẹn ẹ jẹ́ pé kọ́lọ́n jó sojú àwọn méjì. níta ń sọ yìí ọlọ́njọ́ sojú àwa méjì àwa tá a gbà yí pé ó lè rí bẹ́ẹ̀ ọlọ́njọ́ sojú wa. amina. ẹ yín mú náà títí yín mú ní ìsìn náà ẹ ti yín mú báyìí. báyìí bá ya ọkọ mẹ́wàá. yà á máa jẹ́ ìjà níyà báyìí. ti dáa ọlọ́njọ́ sojú tiẹ̀ náà. amina. wọ́lá ọlọ́run láti tóbi rẹ̀ tí àwọn wọ́ wà di pé ní gọkọ̀ méjì tí ẹ gbé fún wa rẹ̀ tán ìmí ìlú délẹ̀ ọ̀dà ẹ wá gba ẹ̀yin náà ó ní ajẹ́nẹ́sì ẹ̀yin náà kò ti dà fà gbà ẹ̀yin náà ó ní ajẹ́nẹ́sì náà ẹ tún gba ìtẹ́lẹ̀ ọ̀fà ajẹ́nẹ́sì ti yín náà. àmín. olùmọ̀ni síbẹ̀ àwọn tí ń kówó dànù bí wọ́n fẹ́ ṣerú èèyàn wọ́n sọ gọ́ wọ́n sọ gọ́rùn-ún rú ẹ abẹ́ ìjọ ṣe kó wa dànù ọlọ́run bá ní gbó wa padà sọ́dọ̀ wa padà. amina. wọ́n lànà ọlọ́run wọ́n lànà tóbi rẹ̀ tó bá dín náà tajà lè fi tiẹ̀ o la hawla wala quwata. sọ́wọ́n kàlà wọn bí amúdí aṣáájú aláìlá ìlà àn tó wọlé.